الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقل فو الله سبحانه وتعالى الله تي أنا الذي أحيانا بعد ما ماتنا وإليه النشور الله تي يتفو الأنفاني لا تتجي سائلني lẹ́yìn ìgbà tí ó ti fi oorun pa ikú pa wá gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ fún wa pé ikú oorun òun náà dà gẹ́gẹ́ bí ikú ni ṣùgbọ́n òun tí ó wà abẹ lọ́wọ́ bá lè fi ọlá kó bá ṣe fi ikú rẹ kó bá wa nínú suratul Jumu'ah ọlọ́wọ́ bá ń sọ fún wa ó ní kóòlù ìrì ànábì bá mi sọ fún ya ahlal kitab ya kóòlù ya ayyuhal ladhina hadu bá mi pè wọ́n pé ẹ̀yin tẹ́ ń sọ pé sọ wípé ọlọ́run bá darí ọ̀rọ̀ sí ànábì sallallahu alaihi wasallam pé kó pe àwọn yahudi yáyọ alladhina hadu ẹ̀yin tẹ́ ń sọ pé yahudi ní iza'amtum annakum awliya'u lillah min dunillah tó bá jẹ́ pé ẹ bá ń pe àpèmọ́ra ẹ̀ ń lè claim lórí wípé ẹ̀yin ni ẹgbẹ́ ààyò ọlọ́run ẹ̀yin ni wàlíyù ọlọ́run ẹ̀yin lọ̀rẹ́ ọlọ́run ẹ̀yin lẹ súnmọ́ jù ju gbogbo àwọn ẹ̀dá tó kù lọ tó bá jẹ́ pé lódodo ni ń tẹ̀ ń kílèmù yẹn pẹ́yìn lẹ dájú ẹ̀yin lẹ súnmọ́ lọ́wọ́ ọba jùlọ fatamanawul mawuta ó yá ẹ̀bẹ̀ lọ́hùn fún kú ẹ̀jẹ̀ kíkú hù yín láti kú nkuntum sọ̀dìkìyì tó bá jẹ́ pé lódodo ni ọlọ́run ni wàlá yatamanawulahu abada ọlọ́run ni tó bá sọ bẹ́ẹ̀ fún wọn wọn ò ní fẹ́ ikú láíláí wọn ò ní fẹ́ ikú láíláí wọn ò ní gbèrò pé káwọn kú ikú òtí ẹ̀ ní wù wọn kódà wọn ò ní tàn mọ́ ẹ̀ kéèyàn máa tàmọ́ ná pé ah ó dẹ̀ wù mí kí n kú ó dẹ̀ wù mí kí n kú kí n di ẹ̀ lọ bọ́ lọ́hùn kí n lọ pàdé ọlọ́hùn kí n lọ wà lùjọ́ náà àwọn obìnrin ẹlẹ́yin ju ẹgbẹ́ tọ́lọ́ ń promise wa ẹ̀ fi tètè lọ tó bá jẹ́ pọ̀rẹ́ ọlọ́hùn ní ẹ̀yin ẹjẹ́ kíkú hù yìí látara pẹpẹ lọ gbalada ọlọ́hùn ní ikú ò lè hù wọ́n láíláí bima qaddamat aydihim látara ohun tí wọ́n ti sì síwájú látara ohun tí wọ́n ń fọwọ́ wọn ṣe wallahu alimun bizzalimin ọlọ́run ní òun nímọ̀ ń pa gbogbo àwọn alábòsí pátápátá o gbogbo àwọn alábòsí òun ọlọ́run ọba mọ̀ wọ́n. níbi ọlọ́run bá ń di oyé wa ṣíṣe ọwọ́ èèyàn bá ọkùnrin abalẹ̀ kò fẹ́ tó fẹ́ kú ànábìwá muhammad sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́ ọba àlékè ọlá sọ wípé wàlá àtàrọ́dàdù fi shay'in ana fa'ilu èmi ọlọ́wọ́ òfin lọ́ra láti ṣe nǹkan tó jẹ́ pé nínú tèmi ọlọ́wọ́ bá máa ń ṣe ni min qabdihi min qabdi nafsihi tó dà gẹ́gẹ́ bíi pé kí n pa ẹrú mi tó jẹ́ ọ̀rẹ́ mi ọlọ́wọ́ àtàrọ́dùdù ni pé kéèyàn fẹ́ ṣe nǹkan ṣé kìí ṣe àbí kí má ṣe ṣé kìí ṣe àbí kí má ṣe rè ọlọ́run ní èmi ọlọ́run ọbọ̀ kì í ṣe bẹ́ẹ̀ àyàfi tó bá ti di wípé àsìkò kú ayò èmi ọlọ́run tó tí mo wá fẹ́ pa èmi ọlọ́run máa bá ṣe kí n pa ni àbí kí n fílẹ̀ díẹ̀ sí i ṣé kí n pa ni àbí kí n fílẹ̀ díẹ̀ sí i ṣùgbọ́n tó bá kú sí olólóore fún torí pé ìyànjọ́ rẹ̀ ọlọ́run tò tó bá ti wá jẹ́ wípé yín bá mẹ́pọ̀ rẹ̀ ọlọ́run ní tó tọ́ ẹgbẹ̀ngbẹ́ kú ọlọ́run ní wọn ní gbẹ̀ngbẹ̀ láíláí torí pé kí ni ohun tó ń ṣe ò dáa wọn á ní panipani kan kò ní fẹ́ kí wọ́n mú idà kọjá bí orí òun gbogbo ẹni tó bá ń ṣe aburú láyé ẹ̀rù kú máa ń bà wọ́n ni ẹ̀rù gbogbo àwọn olówó ọlé ayé tẹ bá rẹ̀ tó ń ṣe dáadáa nù wọn ẹ̀rù àti kú òní máa bá ẹ wo bàbá tó ń pe dáńdàtà tó sọ́njọ́ wo wọ́n ló ti pé ninety two years ó wá nílé ayé bọ́ ti yọ lẹ́mí òun ohun tó kó òun kò ní sí ni pé òun ṣàbẹ̀ náà pé kọ́nà jẹ́ kó òun ṣíra rẹ̀ póun ò rí gbádùn kankan lé ayé mọ́ àbí owó pọ̀ wọ́n ti bọ́ bá léèyàn kan lèèyàn lọ síbì kan wọ́n ti lọ tó bá ní gbádùn wà níbì kan wọ́n ti gbádùn ẹ̀ lọ́ba ló jẹ kan lèèyàn jẹ tó jóúnjẹ dáadáa wọ́n ti jẹ́ ṣóògùn la fẹ́ sọ ní gbogbo nǹkan lé ayé lọ́nà ọba ti tẹ ọ̀fẹ́ fún wọn báyìí wọ́n ti wá rí i ló fi jẹ́ wípé ikú tẹ rí yẹn àǹfààní ló ti jẹ́ fọmọ ẹ̀dá ènìyàn tó bá jẹ́ fáwọn èèyàn ọlọ́wọ̀ kì í pa èèyàn ni àwọn èèyàn padà máa para wọn torí gbò bá yá náà ilé ayé yẹn á sú yàn ẹ̀yàn náà jẹ́ tẹ̀mí wá gùn ká lè gbàwẹ̀ tó pọ̀ láyé èèyàn ti wá gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ gbàwẹ̀ two hundred years òun náà padà sùn náà ní à ọ̀nà oúnjẹ lówó ó ti lo mọ́tò kò lè ka iye mọ́tò tó lò ó ti wá lo mọ́tò títí títí títí nígbò bá yá náà mọ́tò àpadà sùn ẹnẹ pé ẹni tó ní mọ́tò mélòó mélòó ni wọ́n gbà mí dáhùn pé òun jẹ́ àti ẹbí ẹ̀fẹ́ tẹ̀rì mọ́tò ìjọ ti sú mi mọ́tò sì ní fọ́ọ̀tì àwa ta ní kẹ̀kẹ́ gan kẹ̀kẹ́ máa ń sú wa ń gbà míì táwọn òpin wò ó jáde gbé kẹ̀kẹ́ ilẹ̀ ilé tí ò dẹ̀ sí pé nǹkan kan ṣe nílé ayé ṣe rí nìyẹn ẹni tó gbẹ̀gbẹ̀ òun fẹ́ fẹ́yàwó fẹ́ fẹ́yàwó fẹ́ fẹ́yàwó ọjọ́ tó náà bá fún láǹfààní tó fẹ́yàwó kó bá ti yá ìgbà míì náà ṣáàjọ ìdí ẹ̀ lọ rẹ́sì díẹ̀ mọ́ṣáláṣí olólùfẹ́ ẹ̀dẹ̀ wà lé ẹ̀ẹ́n tírù yìí ò ní máa ṣẹlẹ̀ sí lọ́pọ̀lọpọ̀ gbà lẹ́ni tó bá níyàwó méjì àbó ní mẹ́ta àbó ní mẹ́rin kọ́nà má jàbí ṣe rọrùn àwọn ikí mọ́ láìpẹ́ láì jìnà àti gbogbo àwa tó kù náà. àbọ̀ àníyà ọ̀nà àfiṣe rọrùn ọ̀nà àfiṣe rọrùn ẹ̀hẹ́ tó irú ẹni yẹn ń sìn tó bá dàbí pé ilé ayé fẹ́ sun lọ́dọ̀ yàn kan ayé àti kíni á tún ní oyà jẹun lọ sọ́dọ̀ ọmọ àbíbá ọmọ àbíbá náà oyà jẹun lọ sọ́dọ̀ ọmọ fàtímọ̀ bá ṣe máa tọ́ ẹ̀ káàkiri nìyẹn wàyàtúfù àlẹ́yìn hìlmánùn mùkọ́ládùn nínú téèyàn máa fi gbádùn àlùkìyàmọ̀ nìyẹn kó máa rí àwọn èèyàn tí wọ́n máa rọ kiri ká ẹ̀ lọ́tún lọ́sì lọ́tún lọ́sì kẹdọ́dọ̀ ìyàwó eléyìí òun ti bí bí ọmọ mẹ́wàá fún yín bẹ́ẹ̀ bá débi àwọn ọmọ yẹn á tún yín dáàdi ni mo fẹ́ ra pẹ́ńsù dáàdì ni mo fẹ́ ra àríza dáàdì mi mo fẹ́ ṣe gbá ìyàwó náà ní àmẹ́fà ti mú bíìlì wa kíní kan ti ṣe kíní kan ìjáàbù tí mo sọ fún yín yẹn kọ́ ẹ̀ ráìsì yẹn o ìgbádùn ilé ayé kan náà nìyẹn ó tún dọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn yẹn náà tún gbé dé lílé ayé ṣe ń dùn fọkùnrin nìyẹn kò ní jẹ́ kílé ayé ló gbọ́rin torí ilé ayá tún ló bọ̀rìn àbí bí ò bá sí bùkátà ta ló fẹ́ máa lóun dààmú kọ káàkiri ibi ìdààmú yẹn dẹ̀ ní ni livelihood wà ibẹ̀ ni life wà téèyàn náà máa wò pé à ìwọ náà ní haroka ó wà nashir ó wà active ṣùgbọ́n kò sí bùkátà oníkálukú akọ̀ sùn oorun gbá súwa súwa nígbà bá challenge ni béèyàn ọba jẹ tó ń ṣe dáadáa ọkàn abalẹ̀ ìyẹn ò ní wà protective èèyàn máa dáàbò bẹ̀ ní ara ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ àwọn ẹ̀rù jójókòó ní máa torí pé pe sábàkú náà èyí lè pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n ọba náà ni torí ni iṣẹ́ ọwọ́ wa ń kọ́ ó mọ́ iṣẹ́ ọwọ́ yẹn bá mọ́jọ mọ́ ẹ̀mí ẹ̀mí ìyá balẹ̀ ẹ̀rí wípé ànábì sallallahu alaihi wasallam ó ní àsídìkùtù màníìnà ó ní òdodo tẹ́ rí yẹn ó máa ń fi ìyàn lọ́kàn balẹ̀ wàlkádìbò rí ìbà ṣùgbọ́n irọ́ pípa ó máa ń kóyàn sí wàhálà ni ẹni tó bá máa ń parọ́ tó bá ti pàdé yín jọ̀kan báyìí á fẹ́ fẹ́ láti rántí àwọn ọ̀rọ̀ tó ti pa fún yín rí kọ́rọ̀ ẹ̀ má bàa tàsé tó gbogbo gbèsè ayé tẹ bá bí ní nǹkan báyìí kó tó da inú akọ́kọ́ rò lọ náà kó má lọ jẹ́ pé kémi ah, ti sọ hé fàfà yìí kí má padà lọ sọ bí tó ẹ̀mí ò ní balẹ̀ bọ̀dẹ́ tó ń ṣòdodo kò nídìí láti bẹ̀rù pé kí lòun fẹ́ sọ torí pé o tó sọ lánàá náà ló máa sọ lẹ́nu tọ́nà ọba kò fi wá ṣe kò ń gẹ dáadáa tòun tọ́nà ọba pe àwọn yẹ̀wúdí sí nìyẹn ó wá ń bá wa náà wù fàtàmọ́ náà ò lè ẹ̀yin náà ti ẹ̀jẹ́ kíkú hùn yìí pé ah, kíkú bá délé náà ah, ó yá náà ní àrí nǹkan tá a fẹ́ ṣe náà náà là ń lọ torí pé ṣe rí téèyàn bá gbọ́ àgbọ́yé àlùjọ náà tá a sì ń pẹ́ dáadáa bó ṣe yẹ ilé ayé ò ní padà jọ wá lójúmọ́ torí ìyá máa wo kí àìgbádùn tó wà bí léèyàn fẹ́ Banana Island tó bá jẹ́ mọ Banana Island tẹ́lẹ̀ yìí ẹ̀rú lè máa bà pé àmọ́ ta ti fẹ́ lọ bá bẹ̀rẹ̀ ó ṣeé ṣe kí nọ́mà ti sí ṣùgbọ́n ti gbọ́rò yín oríṣiríṣi bóyá fásitì àdúgbò ìfìròyìn banana island tó rẹpẹtẹ ṣérú ẹni yá máa bẹ̀rù láti kó kúrò lágbòdò kò ní bẹ̀rù so àti kó ilé ayé òní padà máa bàyàn lẹ́rù téèyàn bá ti mọ̀ nípa ọ̀run dáadáa ẹ̀rí gbà tó náà bá ń sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ ó ní tó bá di ọjọ́ gbèndé àlùkìyàmọ̀ àwọn tó jẹ́ kèsè rí wọn ò ní mẹ́fà lùkìyàmọ̀ ti dé wọ́n á ṣàpọ̀ máa gbà ah, ibo la tún já sí báyìí. wàkọ́lá lẹ́bí náà ó lẹ́yìn mọ́ wà ní imán àwọn tó wájú ní mọ́nì tó ní mọ́nì tó tún nímọ̀ ló máa sọ pé àlàkọ́dé làbí tó ń fi làkọ́dé làbí tó ọ̀nà àdìẹ ẹ̀jì lògbà díẹ̀ lé ayé wàhálà yawmul ba'ath ah, ọjọ́ tẹ̀ ń bèèrè pé ah, kí ló ń ṣẹlẹ̀ ń bíi ọjọ́ àlùkì àmọ́ nìyẹn torí ibi téèyàn já sí rí ibi téèyàn wá já sílẹ̀ yẹn á máa ṣùgbọ́n nílé ah, kí lè lè ṣùgbọ́n àwọn onímọ̀ àtẹ̀tẹ̀ ọ̀rọ̀ ti fi òkè ah, afárá sí ànábì sọ fún wa pàmò gborí ẹ̀ kọjá yẹn ni ah, àwọn màláìkà tí wọ́n á máa tì yé wá sí kọ́lẹ̀ nínà táfọ́ nígbà tí àwọn màláìkà bá ti wá ń pùṣ àwọn onígbàgbọ́ òdòdó kó yá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó yá ẹnì ìṣòwòrán àlùjọ náà nìyẹn tọ́wọ́ ara wọn ọmọ náà tó ń tì wọn pẹ̀lú girigiri ó yá ẹnì ìṣòwò nínú náà wọ́n á máa rántí kó pé wàhálà yaumul ba'th á ọjọ́ gbèǹde lélẹ́yìí kọ́lọ́ ọba kó jẹ́ kọjọ́ náà kó rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́ kó ṣàánú fún wa kó fi kú pa wá kó jẹ́ tẹ̀mí wá gùn lórí ìmá ọba àti àti dáadáa gbogbo tí a kù sí níbi وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين